kí ó tó di pé mo sọ̀rọ̀ nípa awíkoko ẹ tún gbọ́rọ̀ yẹn ná. don't forget this is connecting to ta ni ọlọ́run o. awíkoko àkàndá ọ̀rọ̀ in two thousand and eighteen lẹ́yìn tá a ṣe program ní Modákẹ́kẹ́ tán you came public ó ṣe ewì against Academy of Islamic Propagation and myself nínú ewì yìí ó kọ̀mìtì libel defamation àti bọ́ tọ́jú ẹ̀ defamation tó o ṣe nígbà yẹn tó o ṣe ewì the cyberbullying cyberstalking castigation lying fabricating falsehood kódà ó ń sọ ń bẹ̀ wípé mọ̀jẹ̀ ń jẹ́ ẹ̀ sí i the audio is very much with us now àti analyse ẹ̀ àti mú àwọn ẹni tó incriminate àwọn ọ̀rọ̀ tó wà defamatory wá and that is why we are telling you to get prepared. Awíkókó jẹ́ nìkan tó já sí pé ọ̀rọ̀ tí ò bá mọ̀ nípa ẹ̀ dáadáa àbí ọ̀rọ̀ tí ò bá kàn ló máa ń dá sí i mo fẹ́ rán Awíkókó létí ọ̀rọ̀ kan lérí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí ṣe mọ̀ pé láyé gba jẹ́bẹ́lẹ́ tó wà ní nílẹ̀ nílẹ̀ Ọ̀yọ́ state ẹ ti mọ̀ jábélé ọkùnrin tí wọ́n pè ní jábélé bí awí kókó ṣeṣeṣe títí títí tó fi pariwo ọmọkùnrin tó ń pè ní jábélé ńgbà yẹn nìyẹn gbogbo ẹ tó bá mọ jábélé tí awí kókó ń pariwo pé jábélé ló bìtíré Sunday Igboho òun ló bìtíré Sunday Igboho òun lòun ti mọ bírò èèyàn tó jẹ́ o at the end of the day ọkùnrin jábélé yẹn ó pe awí kókó ó pè lọ sí court ó gbé lọ sí police station mo wà lára àwọn tó ní kán má ti àwé kòkó lójú kán má ti kán má ti mọ́lé tí mò ń bẹ jábélé ní tójútọ̀sán gbogbo bí kéèsì yẹn ṣe lọ láìfù ni mò ń wò lọ́dọ̀ mi níjọ́ náà lọ́hùn awikoko níjọ́ náà lọ́hùn awikoko ń dọ̀bálẹ̀ káàkiri ni pẹ̀lú aṣọ Barcelona tó wà níjọ́ náà lọ́hùn tí ẹ̀ bá gbàgbé tí awikoko náà bá gbàgbé ọ̀rọ̀ tí mò ń sọ yìí aṣọ Barcelona ló wà níjọ́ náà lọ́hùn tó ń dọ̀bálẹ̀ káàkiri pẹ̀lú àwọn ọba tó wà níbẹ̀ tí awikoko bá gbàgbé ọ̀rọ̀ yìí o àwọn ọba tó máa ń lọ ń bá Awíkoko bẹ̀bẹ̀ nínú ọ̀rọ̀ tí wọ́n sọ jọ́nà lọ́hùn tí mo wà ń bẹ̀ pẹ̀lú jábẹ́lé tí wọ́n sọ jọ́nà lọ́hùn wọ́n ní tí Awíkoko bá tún ti lè dá wàhálà mí ilẹ̀ sí rẹ̀ lọ́rùn àwọn ò ní bá bẹ̀bẹ̀ mọ́ o àwọn ò ní bá Awíkoko bá bẹ̀bẹ̀ lórí àrùn bẹ̀bẹ̀ nìkankan mọ́ nísìn Awíkoko jáde ó ní kí wọ́n àrẹ́sì Jamiu Adégúnwà kán àrẹ́sì Yusuf Adépọ̀jù Awíkoko wá sọ nǹkan tí Jamiu Adégúnwà ṣe fún ẹ Awíkoko wá sọ nǹkan tí Yusuf Adépọ̀jù ṣe fún ẹ nǹkan táwọn méjèèjì bá ṣe fún ẹ wá sọ tó bá já sí pé wọ́n ṣe ẹni wá sọ àwọn yẹn wọ́n ní ọ̀rọ̀ táwọn sọ àwọn ní defend lórí ẹ̀ tó bá já sí pé ọ̀rọ̀ tí wọ́n sọ kò rí bẹ́ẹ̀ pé wọ́n lẹ́jọ́ kẹjọ jòkó kẹjọ defend kẹjọ bára yín fà á òun sọ pé ó ní kó yẹ ká àrẹ́sì wọn wọn ò dẹ̀ sí kankan pẹ̀lú ẹ̀ jẹ́jẹ́ ǹjẹ́jẹ́ ni wọ́n jòkó after all nísìnyí báyìí ó ti ọ̀rọ̀ yẹn ti wá débi pé sí báyìí gbogbo kéèsì ẹ̀ wọ́n ti fáìlì ẹ̀ lọ́lọ́wọ́ báyìí ìwọ náà máa múra sí kéèsì títì ẹ̀ láìpẹ́ yìí wọ́n máa pè ẹ́ lẹ́jọ́ mo mọ̀ pé àwọn kéèsì kan tó ti ṣe sẹ́yìn sẹ́yìn tẹ́mi náà ti gbọ́n pẹ̀ rí ó ti wà ńlẹ̀ báyìí lérí ọ̀rọ̀ tí ó kàn ẹ́ wọ́n máa múra sí ọ̀rọ̀ ta lọ́lọ́run tó ń bẹ lélẹ̀ẹ́lẹ̀ náà tó já pé kò kàn ẹ́ tó já pé àtúnṣe ló yẹ kó o máa ṣe lérí ọ̀rọ̀ yẹn ó wá mú ọ̀rọ̀ yẹn òun àtàṣì ẹ̀ máwọn ẹni ẹlẹ́ni kí ló dé táwọn àtàṣì yẹn ọ̀rọ̀ yẹn lọ sọ afẹ́ kí ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ yìí ó ṣẹ̀ sápá ọ̀rọ̀ tó ń yìí báyìí ó ṣẹ̀ sápá gbogbo wa kò sẹ́nibọ́dì tó lè máa gbà tó máa gbà ká máa fi bàbá òun ṣe yẹ̀yẹ́ ká máa bú bàbá òun bàbá tó bíyàn nínú ni ó àsọ òòṣà o àdẹ̀sọ Muhammed àdẹ̀sọ Allah o Allah kì í ṣe bàbá wa o ọlọ́run ni o ọlọ́run sì tó gbìjà rẹ̀ Muhammed tá à ń sọ yìí bí Jesus Christ ṣe rí bí Moses ṣe rí bí Abraham ṣe rí náà ni Muhammed rí Muhammed ó ṣe bàbá wa just ẹ̀ńtà tẹ̀lé ni prophet ẹ̀ńtà gbà fún ni. bàbá tó bíyàn ó yàtọ̀ bàbá yẹn ló jẹ́ ká mọ tí ń jẹ́lé ayé kò wá sẹ́nibọ́dì tó máa fara mọ́ ká máa bú bàbá òun o nǹkan tó ń dá wàhálà nísìnyí nìyẹn o àìwọ awíkoko tó ń sọ̀rọ̀ yìí náà só lè gbà kẹ́mi tí mo dúró ìkú máa búbà bẹ́ẹ̀ mi ò mi búbà bẹ́ẹ̀ láéláé bàbá tó bí ìwà bàbá ló pé kó wá sọ pé bàbá rẹ̀ ṣe báyìí láyé wọn ò kọ́ wa ní ẹ̀kọ́ yẹn àbí kó wá bọ́ síta kó máa fi bàbá tó bí awí koko fi ṣe yẹ̀yẹ́ wọn ò kọ́ wa wọn kọ́ wa ní ẹ̀kọ́ yẹn nílé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀tọ̀ ọ̀rọ̀ ká yẹ̀yẹ́ bàbá wa ọ̀tọ̀ even gan mọ̀mọ́ wa gan àlè fi mọ̀mọ́ wa ṣe yẹ̀yẹ́ ìyá tó gbé wa pọ̀n fún oṣù mẹ́sàn-án káwa dúró ká má fi ìyá yẹn ṣe yẹ̀yẹ́ ká má bú ìyá yẹn kò kò wà kò ṣe nǹkan tó wà kò ṣe nǹkan tó wà genuine ẹ lọ wo gbogbo case tó ń ṣẹlẹ̀ lórí deformation of character ni ká máa bú bàbá èèyàn bàbá tó bíyàn nínú ká máa bú ká máa fi ṣe ẹ̀yẹ ká máa sọ pé àwọn ti gbẹ́pọ̀n bàbá yẹn mú kẹ́ máa gbé fọ́tò bàbá yẹn síbẹ̀ pé bàbá tẹ́ ń bá wíre o ẹ jẹ́ ká lẹ́kọ̀ọ́ náà ṣé yorùbá ò lẹ́kọ̀ọ́ mọ́ ni ṣé ẹ̀kọ́ ti sọnù nílẹ̀ yorùbá ni àní kóníkálukú má dìfẹ́ǹdì ẹ̀sìn ẹ̀ àní kóníkálukú má proud lérí ẹ̀sìn ẹ̀ anybody tó bá sọ pé religion kan ò dáa kó mú prove ẹ̀ wá ibi tán bí oníkálukú sí ọ̀tọ̀ọ̀tọ̀ ni tí muslim bá jáde tó bá lọ sí lecture ẹ̀ àìmọye crusade táwọn christian máa ń ṣe tó jásí pé muslim máa ń lọ bẹ̀ tó bá tẹ́ muslim tó bá lọ síbẹ̀ tó bá tẹ́ lọ́rùn pé kóun di christian we that is welcome tí wọ́n bá tí muslim náà bá dẹ̀ ṣe tiwọn tí christian bá lọ bẹ̀ tó bá tẹ́ wọn lọ́rùn kò tó jà àbí àti muslim o àti christian o tó bá decide pé ọ̀ṣun làwọn fẹ́ máa lọ ìyẹn náà ò tí ì tó jà náà kò tí ì tó jà rárá tó ní lè máa jà lé lórí ibi tó wù oníkálukú ẹ̀fúùfù lẹ̀lẹ̀ ni ibi tó bá wù ló máa ń darí sí ọlọ́run ọba náà ni ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó máa ń sọ yẹn tó bá wọ ọlọ́run ọba afẹ́sápọ̀ ọ̀tún tó bá wọ ọlọ́run afẹ́sápọ̀ òsì kò síbi tọ́lọ́run ò lè fẹ́ sí awíkoko ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn kéèsì tó máa ń gbé káàkiri ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn kéésì tó máa gbé káàkiri ṣó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ló ti gbégbégbé tó ti di wàhálà pàápàá jùlọ wo ayé àsìkò jábélé mo wà lára àwọn tó bẹ jábélé pé wọn ò gbọdọ̀ jẹ́ kí nǹkan kan ṣe kí nǹkan kan ṣe àwíkoko pé jábélé kò béèrè lọ́wọ́ ẹ̀ mo wà lára àwọn tó ń bẹ̀bẹ̀ torí gbogbo kéésì yẹn ọwọ́ mi ni ó dé sí nígbà yẹn lọ́hùn ọwọ́ mi ni kéèsì yẹn dé sí gbàrà nígbà tẹ fi wà níbi tó ti mú ẹ tó fi wà ń bẹ̀ tó ń bẹ̀bẹ̀ tó ń dọ̀bálẹ̀ pé kán má bẹ̀ ẹ̀jà mọ́ pé ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ pé wàá apologize mo wà bẹ́ẹ̀ mo wà lára ẹni tó fóònù jábélé ní time to time pé ẹ fi Awíkoko koko ẹ má jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹ má jẹ́ kí kankan sa Awíkoko so mọ̀ pé àwọn ọba yẹn náà sọ fún ẹ nígbà yẹn náà lọ́n pé tí ẹni kèsì bá wáyé tó bá tún kò ìwọ ní ká gbé àkọ́ àrẹ́sì Yusuf Adépọ̀jù kọ́dẹ̀ àrẹ́sì Jami Adégúnwà kí ni Jami Adégúnwà ṣe fún ẹ bọ́ síta kó wá sọ fún àgbáyé tó bá já sí pé nǹkan ṣe fún ẹ kò tẹ́ ẹ lọ́rùn gbé wọn lọ sí kóòtù kẹlọ pàdé kóòtù kẹlọ jẹ ọjà yẹn mo wá mo rọ Yusuf Adépọ̀jù tó bá já sí pé ọ̀rọ̀ tó fẹ́ gbé lọ kóòtù lérí Awíkoko ni ẹjọ́ gbéra yín lọ sí kóòtù kí Awíkoko náà kó lọ fáìlì kéèsì ẹ̀ kó gbé Jami àti Yusuf Adépọ̀jù kó gbé wọn lọ sí kóòtù kí àwọn Yusuf náà àti Jamiu káwọn náà àpíìlì kan gbé wọn àwọn lọ sí court káwọn ẹni tó bá jẹ̀bi láàrin àwọn àwọn méjèèjì torí ọ̀rọ̀ yìí kò tó jà ọ̀rọ̀ kékeré ni ọ̀rọ̀ kékeré ni kò sẹ́nibọ́dì tó sọ̀pọ́tì ìjẹ̀sìn ẹ máa jẹ́ kí ìjẹ̀sìn ṣẹlẹ̀ nínú àsìkò tá a wà yìí ebìlà ló ń pa wá aláàrò ń jẹjẹ aláàrímu àríwọ̀ kí ni wá ni tó jásí pé ọ̀rọ̀ ẹ̀sìn la fẹ́ máa jà lé lórí ẹ jẹ́ ká kọ̀ǹtró ara wa nípa ọ̀rọ̀ ẹlẹ́sìn dé ẹ má jẹ́ ká fi ọ̀rọ̀ ẹ̀sìn bára wa jà gbogbo àwọn tá à ń jàjà ẹ̀sìn pátápátá lọ́tún lóṣì ẹ jẹ́ ká kọ̀ǹtró ara wa àwíkoko mo rọ̀ ẹ́ ni mo rọ̀ ẹ́ kó tó lè máa dá sọ̀rọ̀ kọ́kọ́ jókòó kó wo ọ̀rọ̀ yẹn kó tó dá sí i má sáré máa challenge àwọn kan torí pé Jamiu àti Yusuf Adépọ̀jù wọn ò ṣe é o ìwọ ló tọ́ wọn níjà ìwọ ló fẹ́ kíjà wà ìwọ ló fẹ́ kí kóòtù ṣẹlẹ̀ lé wọn lórí so tán bá gbé ẹ lọ kóòtù mi ì fẹ́ kí gbogbo aráyé kó pariwo ìwọ ló challenge wọn so ẹ má jẹ́ kíjà sì ṣẹlẹ̀ o àbọ̀rọ̀ lásán fọmọlúàbí tó bá dénú onítọ̀hún àdòdìdì awíkókó take care of yourself bye bye.